أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة كل ضلالة في النار آه، أدعو قفوا لهم أترى كاتي قولهم فوى النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà ànábì tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama abẹ́rẹ́ kí ó fi a yìí kó fi kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan wọn Allahumma àmín àwọn abẹ́rẹ́ òun kọ́ mọ́ yọ kalẹ̀ ní àwọn tí ó máa tẹ̀lé ìlànà ànábì yìí tí àwọn náà fi kó sínú ẹni tí àti àánú ọlọ́run ọba. Wọ́n tí a láǹfààní láti gbọ́ ètò àdéhùn ìṣòro òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí. Owó aláké pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. N tí mo fẹ́ mú ẹnu lélẹ̀ ní yóò jẹ́ tọ́pìkì tuntun. Sàmọ́ jẹ́ ìbálọ lórí àwọn ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ wá nìyẹn pé àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe ní èèwọ̀ tó ṣe ní èèwọ̀ ṣùgbọ́n rí pé ọ̀kan ni mo parí tí mo ní èèwọ̀ ni èèwọ̀ ni òun náà ni kéèyàn já okùn ẹbí èyí tí mo fẹ́ mú lénìí òun náà ni nǹkan táwọn onílọ́wọ́ máa ń pè ní àtàẹ́sùbù àtàẹ́sùbù nítorí pé ní àtàẹ́sùbù òun náà ni tribalism níjọba so òun ni ẹlẹ́yàmẹ̀yà ìpèpè si ẹlẹ́yàmẹ̀yà tó ẹlẹ́yàmẹ̀yà ń bẹ ẹni pé ẹlẹ́yàmẹ̀yà ń bẹ ẹni pé omi ènìyàn yóò wà nínú ìran kan ìran kan yóò ti wá ìdílé kan ti wá ìlú kan ti wá so ìyẹn wà àmọ́ kí wọ́n wá pèpè sí ìran ìyẹn tó pé nígbà ní pèpè tó ṣe pé so islam kọ̀ ọ́ islam gbójú ṣe islam ò fẹ́ rárá òun là ń pè ní tribalism òun là ń pè ní àlàásọ̀bíyà àbí ká pè ní àtàásùbù so òun náà ni tí àwọn afá máa ń pè ní irtibatu shakhsin bifikrin aw jama'atin وعدم القبول الحق رغم ظهور الدليل وذلك الميل المتعصب إلى جهة أو جماعة أو مذهب فتعطى بهم شلعيه pé kí ló ń jẹ́ tààsùp ẹni pé ẹlẹ́yàmẹ̀yà ìpèpè sí ẹlẹ́yàmẹ̀yà tó àwọn afáàmọ́ ń jẹ́ kó yé pé òun náà ni kó jẹ́ pé àbí ẹjí kí n gbé báyìí ikú ẹlẹ́yàmẹ̀yà tó táfà bá ń ṣàlàyé àwọn oníṣòro ẹrù ń dà àkèlè yìí òun náà ni nǹkan kan tó ṣe pé yàn máa ń fura mà látinú ni ẹni pé feelings ni tó bá ti kú sí yàn nínú يريد يجعل الإنسان يرى الآخر يجعل الإنسان أن يرى نفسه على الحق ويرى الآخر على الباطل ويظهر هذا الشعور بصورة ممارسات وموافق ينطوي عليها احتقار الآخر وعدم احتراف بحقوقه وإنسانيته هنا نكتشف يوم يوم في لاتنه Ah, èmi dá àbí orí òdodo ni mo wà àbí ìran mi dá àbí ìlú mi dá àbí mọ̀lẹ́bí mi dá ṣò tó bá wá ń rí kinní yẹn yóò mú wárí agar ẹnì kejì wípé ìran mi àlàbọ̀ pélé nì pé wọ́n dá orí rọ ni wọ́n wà so yóò jẹ́ kó mọ wá di pé yóò mọ wá hu àwọn ìwà tó ṣe pé yóò mọ wá fi yẹpẹrẹ ẹlòmíì tí kò bá ti sí nínú ọ̀nà rẹ̀ yẹn ẹlòmíì tí kò bá ti jẹ aráàlú rẹ̀ yẹn ẹlòmíì tí kò bá ti sí lórí ìròrí tí ẹ yẹn yóò mọ̀ wá yẹpẹrẹ rẹ̀ ṣùgbọ́n kan náà wà i'tiraf bi huquqihi wa insaniyatihi kódà máa gbìyànjú débi pé o ò ní fẹ́ rí ẹ̀tọ́ ọmọlàkejì mọ́ so tí tribalism yẹn ni pé tí àsọ̀bíyà tó bá dé góńgó fún yàn o ò ní rántí pé ṣe bọ́ wa insaniyatihi pé a lẹ́nu yìí náà kó tí ẹ mọ́ kọ̀ǹsídà àwọn kankan kankan kankan fún un so àtọ̀bíyà yìí bákan náà lábẹ́ rẹ̀ wọ́n máa ń ní í ṣe pẹ̀lú àtọ̀ ìfìyà ibi táwa bẹ̀rẹ̀ lọ́wọ́ bìsí ni so àtọ̀bíyà yìí ó ń débi ipe lágbájá afẹ́fẹ́yàwó àwọn òní lè fọmọ tí wá fún un torí pé kí ni àwọn èyí fọmọ fún ìrànlá báyìí àbáwòye fọmọ fún ìlú báyìí torí eléyìí náà ń pè ní àlàsọ̀bíyà tó yẹ pé ẹ̀sìn ní nǹkan kan tẹlifíṣọ́ ju pé ìran òun náà lẹ́kàn máa jà fún kò í ṣe pé àkèyí ṣe mùsùlùmí àà ní fọmọ wa fún un torí pé kí ni ẹ̀sìn wa lágbọ́dọ̀ fi fún un àwọn gbogbo ń tẹ́ni yóò máa ṣe nítorí pé kò ní rí ìdí ẹ̀sìn fi múlẹ̀ nípa rẹ̀ kódà kò ní rí ìjọ́mi ènìyàn náà fi múlẹ̀ nípa rẹ̀ tó lápèjú kọ́kọ́ wò pé alágbájá ọmọdé ò lọ fẹ́fẹ́ wọn ni ah, ọmọdé báyìí ni ah, irọ́ o ò ah, sí fẹ́ ọmọlúwa àwọn ọmọ ìlú náà àwọn ọmọ ìlú kìlú àwọn ọmọ kíní kankan nìkan àá rọ àìfẹ́ wọn sùúrù yẹn kò bá a àbútọ́ wá ṣe pé o bá nídìí pàtàkì pé ah kì ṣe pé mo kórìíra lóye o àmọ́ àyìnfẹ́ kọ́ ọmọ mi ò lọ jìnnà tó jẹ́ pé wà láyìn tó wà lẹ́nu rẹ̀ náà nìyẹn kò tó burú àmọ́ kò yẹ pé eh, n tó fi sọ ni pé ṣòbóyá pẹ̀lú ìdí kan àbí ìdí kejì tó ṣe pé ìkórìíra fi wá wà fún sórí yẹn kò mú àmọ́ lápèjúwe torí kẹ́lò mi máa rí sí pé ó wà general tó bí ní ti pé àbọ̀ ọmọ ní ọmọ mi fẹ́ ọmọ mi ó mọ́kọ́ wá ní ara àdúgbò àmọ́ lọ jìnnà torí ọlọ́run wọ́n ní kí ló dé wọ́n ní kẹ́lò ọmọbìnrin tí mo ní ó wù mí kí mo rí ọ́n tó sí mi so bàbá yẹn ní reason ẹ̀hẹ́ reason ẹ̀ ń wà jẹ̀ níhùn yẹn yóò tẹ́tí gbọ́ kìí ṣe ẹ̀yà mẹ́yà náà ni ó gbé e débẹ̀ tó sára bá tó ń ṣàlàyé ẹ̀yà mẹ́yà òun náà ni ó wẹ̀lẹ̀ ìmá níbi tàfọ́wù kìtì yá kín mọ̀ ayé ní áwù fárúbín áwù jàmá àìtín áwù fàrí kín áwù fíkọ̀rọ̀tín áwù dínì oníkíyàn onígbàgbọ́ pé ah, ipe ibi tí mo wà yìí ó dájú gbogbo ibi tẹlómi lọ so kọ́ jẹ pé ìdájú gbogbo tẹlómi lọ yẹn yóò mọ̀ wá mọ́ hùwà tí pé ìsàníyà àwọn ènìyàn kò tiẹ̀ ní rí mọ́ ìyẹn ni pé ìjé èèyàn wọn kò ní fẹ́ rí ẹ̀tọ́ wọn kò ní fẹ́ rí gbogbo eléyìí nǹkan tí Islam kọ̀ ni àwọn afáàtí wọn ń ṣàlàyé àtàásùb wọn ni wọ́n ìsọ̀rọ̀rù alẹ́tàmọ́sù kẹ̀dẹ̀rẹ́ ayé wọn ni kíyìn ó sá tẹ̀ǹpẹ̀lẹ̀ kó takú ti ìròrí kan áó mọ́ọ́kìfín àbí pòṣíṣàn kan pé ipò kan tẹ́mi mú rèé o àbí ọ̀rọ̀ kan tí mo múre o aw fikratin mu'ayyana àbí ìròrí kan wa i'tibar kull al-ahra wal afkar yani wal mawaqif al-ukhra khata kó wá rí pé gbogbo nǹkan mi gbogbo nǹkan mi kò sí bá ṣe lè púrúfù rẹ̀ fún mi kò sí bá ṣe lè ṣàlàyé rẹ̀ fún mi kò sí bá ṣe lè mú ẹ̀rí rẹ̀ wá tó kọ́lá tí ń bẹ lọ́wọ́ mi tí ò bá lẹ́rìí tó èmi ò ní gbà tẹ̀lé mi títí mi òun náà nìyẹn ọgbà so irú ẹ̀ náà ni kí ọmọ rí pé ah n tí mò ń ṣe yìí ah òṣìṣẹ́ mistake o àbáwọn nǹkan tá à ń fà yìí ah àwa la ṣe mistake kí o sì lè pé hmm kò sí dọ́kàn mi so ṣíbí èèyàn ti wá lélẹ́yìí so lẹ́yìn gan tó bá èèyàn débi yẹn ni pé àsọdíyà yìí ó bá èèyàn débi pé ẹ sì rélé yìí ó kéwú kéwú kan náà ọjọ́ kéwú lè kéwú kan wọ́n yọ lọ́lé kéwú ọjọ́ kéwú náà ni ẹ sì rélé yọmọ ní èmi bíi tèmi bèè lọ́ngì sí mi eléyìí ni zumura kẹlẹ ń bá lọ gbogbo àwọn eléyìí kí wá ṣe pé wọn kàn máa sọ lásán kódà wọn máa fi react wọn máa fi yẹpẹrẹ ẹnìkejì wọn tó bá ní ta náà wọn ń ṣe lẹkẹlẹ lẹ́yìn jẹ ṣe bí àdàbí ni ṣe bí mọlẹkàṣe ni ṣe bí kíní kan ni torí eléyìí náà tà á ṣùgbọ́n àtọ̀díyà ní tí ìsìlámù tí ìsìlámù ọ̀fẹ́ bó ṣe lè kọ́ mọ́ gbogbo àná láti rí ibi tí ogoro nǹkan báyìí bí tó ti bá oníkálukú dé kódà tí àtọ̀díyà bá le tán èèyàn oníkà ẹ̀sìn kún mọ́ àsọ̀díyà yẹn tà á ṣùgbọ́n yẹn lẹ́yìn ọmọ bá káàkiri ò ní ka ẹ̀sìn kún tó kọ́ra kí ẹni tó fara ti kọ́ mọ́ fọwọ́ gbá ẹ̀sìn lójú kó sì máa bẹ̀sìn jẹ́ tó ó sì máa rí pé ó sì wà lórí òdodo náà ni torí eléyè àsọ̀díyà tó burú ẹni pé ntí ọ̀dà tó burú ni tó kíní kan bẹ́ẹ̀ ló wá fọ́ǹtì yẹn ni pé ló tì mí láti pé ọ̀rọ̀ yìí níbi kéèyàn sọ mo rí fídíò kan fídíò yẹn wà viral ó tàn káàkiri so tó ṣe pé àwọn ọmọ Yorùbá wàhánà láìláàbí àwọn Yorùbá sì dìde sọ ẹnìkan sí ẹhẹ́dì wọn wọ́n pè ní kíníkan Ìgbòho subhanallah alazim tí wọ́n bá wo fídíò yìí yẹn wọ́n pè subhanallah Sunday Ìgbòho so kíní yẹn gẹ́gẹ́ ló pọ́n ti pé é irú èwo leléyìí irú èwo leléyìí hara ta'ta wa mīzi wa qūdu nārin fa akhshā an yakūna pèhé ẹ̀rú báyà pé iná tó dá yìí iná fìtínà láńlá ni bẹ́ẹ̀ sì ni ojúṣe ojúṣe àwọn tó bá ń pèpè títọ́ ọlọ́run bó ṣe lè wò kọ́mọ náà ni pé tó bá lè di fìtínà ìyẹn gbọ́dọ̀ pèpè sí ìyẹn gbọ́dọ̀ pàkíyèsí àwọn èèyàn sí kíní pé ha ẹ ló lè já wọn bí kíní yìí o ibi nǹkan tẹ́fẹ́ máa dáwọ́lé yìí àbúrú lálá ni o so àsọdí àgẹgẹ fúnra rẹ̀ ni pé tààtúbù tribalism ẹlẹ́yàmẹ̀yà gan tí Islam kọ̀ ni ẹ wá tó wo ibi tó ń gbé kíní yìí lọ kò sí ẹni tí ó jẹ́ onílàákàyè tí ó irú èwo lè fẹ́ dálẹ̀ yìí tó ṣe pé kéèyàn ó dìde kéèyàn ọmọ sọ fáwọn èèyàn pé ó yá ẹ mọ sún nílé wọn ẹ mọ ah nílẹ̀ lè lànà tí yẹn ti di pé wọ́n sì ń sun ilé yẹn lóòótọ́ wọ́n sì ń da iná sun ilé àwọn èèyàn lóòótọ́ so tó fi jẹ́ pé ẹni tó ń jẹ́ olórí àwọn èèyàn gan olórí àwọn ìyàwó èèyàn fúlàní yìí ó wá jáde bọ́ta àwọn fún lọ́sẹ̀ kan ah níbi tó ipọ́ bímọ sí tọ́lá wọn ti lò bí fifty years more than fifty years níbẹ̀ wọ́n láwọn ọmọ àwọn gan táwọn ti bí ó ti pé forty five years wọ́n ti fẹ́ yorùbá àwọn yorùbá náà ti fẹ́ wọn so kí ni wọ́n á pèpè eléyìí so ojú islam ojú islam wọ mùsùlùmí náà làwọn fi ń wọ kì í ṣe pé bóyá nǹkan kankan wá pẹ̀lú ọ̀rọ̀ olóṣèlú dé àbóyá akíní kan àmọ́ tí islam bá ní ká pèpè sí tí islam sì ní ká pàkíyèsí sí àgbọ̀dọ̀ pàkíyèsí rẹ o irú eléyìí tó ń kálukú tó yẹ kó sọ́ra rẹ̀ níbẹ̀ ni nípa ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tó sì dá mi lójú pé báwa ṣe ń sọ yìí fúnra wa níyà yìí àwọn tó máa ń jẹ́ àwọn tọ̀hún náà láwọn haúsá nílùú tí wọ́n náà wọ́n mọ̀ kìlọ̀ fúnra wọn pé ha ẹ̀ka yìí ẹ̀ka yìí ẹ̀ka yìí tó dákun gbàtẹ́ bá dáró eléyìí lẹ̀ táwọn tọ̀hún náà táwọn náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun sílùú lálàáfíà nù ẹ́ fìtínà ti Boko Haram ń lọ́tọ̀ kó tó wá di fìtínà ti ti Yorùbá àti tàwùsá àbí Yorùbá àti Fúlàní tó gbòòrò eléyìí ẹ ká kíyèsí ẹ ká kíyèsí so Islam ó fi ojú tí ò da owó ẹlẹ́yàmẹ̀yà Al-Qur'an gan ó pè ní hamiyatul jahiliya bàtọ́ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ àkùrọ̀ ní àwọn ìdílé ẹ̀nà ṣètò ọ̀rọ̀ yìí ó ní ìdí alàlẹ́dẹ́ ilẹ̀ kafaru fi qulubihim alhamiyatu hamiyata hamiyatul jahiliya hmm. olúwa ní ẹ̀rọ àwọn kẹfẹ́rí wọ́n gbé kíní kan sínú ẹ̀mí wọn òun náà ní gbónára àìmọ̀kan kí ni gbónára àìmọ̀kan yẹn àtàẹ́sùb níjẹba wọn òun náà ní tàẹ́sùb òun náà ní tribalism ẹlẹ́yàmẹ̀yà so ìṣesí àwọn kẹfìrí ni so ọlọ́wọ́n bá ní za'ala alladhina kafaru fi qulubihim al-hamiyya hamiyyatal jahiliyya nǹkan so yẹn ni pé ìgbónára ìmọ̀kan kí ọkàn dìyàn sínú ẹ̀mí pé ń hmm, èṣe mọ̀lẹ́bí mi èṣe ìran mi òkè ṣe léde mi irú eléyìí Islam takò ṣe bẹ́ẹ̀ èèyàn ni bíi tiẹ̀ náà àwọn ti jẹ́ èèyàn bíi tiẹ̀ yín náà ẹ̀hẹ́n ó mọ̀ bó ṣe sórí eléyìí ọlọ́wọ́ bá tó sọ pé ayọ̀ lẹ́nàbí iná khalaqnakum min dhakarin wa hunsa wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum káyà yìí àwọn afáàmọ́ fi ṣàlàyé pé ọlọ́wọ́ bá ń sọ ipe tó kàn kì í sọ̀rọ̀ èdè yìí ẹ̀rí ọlọ́wọ́ tó dá wa tí kò ní kí gbogbo àwọn sọ èdè kan náà tí o fi mọ̀ pé ah, ọlọ́wọ́ bá yìí ah, ah, agbára rẹ̀ pọ̀ ọba ṣe yóò wù ni ọlọ́wọ́ bá ní wàhìtìláfi alọ́dúnmẹ́tìkún là áyà kọ́lá wàhìtìláfi alùwánìkùn olúwa ní dédé ń ṣe yàtọ̀ síra wọn yẹn tí àwọ̀ yín náà yàtọ̀tọ̀ síra wọn yẹn olúwa ní àmì mi ọlọ́wọ́ bá ní kéṣíké mọ́ ní kẹ́mọ́ wá fi ìyẹn lẹ́wọ̀n àmọ́ fi dìtámì pé ta ló inna khalaqnakum min dhakarin wa unsa adáyín látara ọkùnrin kan àti obìnrin kan yẹni pé anabi adam àti ìyá ńlá wa hawa so látara wọn ja'alnakum shu'uban wa qaba'ila àwa ṣe yín ní ṣáàbù yẹni pé ìran yẹni pé ìdílé ìdílé orí ìran ìran oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi a bẹ́ẹ̀ lẹ́tà ẹ̀rọ fúkẹ́ bá lè máa dára yín mọ̀ pé bíbá ilé ti wá bíbá ilé ti wá nítorí nǹkan fi ṣe bẹ́ẹ̀ náà nìyẹn. wọ́n ní inna akramakum inda Allahi atqakum ẹnì kan bẹ́tà jẹ́ nìkan lọ ìbò ò dáa ju yorùbá lọ yorùbá ò dáa ju ìbò lọ lárúbáwọ̀ ò dáa ju ẹni tó jẹ́yàn dúdú lọ tí ó fi lè dáa ju lọ náà ni pé inna akramakum inda Allah ẹ̀ńtọ́lọ́wọ́ bá bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá jù ẹ̀rí ìdèrò náà ni ọlọ́run bá máa fi ń rí i pé lágbájá yìí á ah, ẹni ńlá ni kì í ṣàwọ̀ kì í ṣèdè kì í ṣèrán ìdèrò ọlọ́run ọba ni ìyẹn ni pé ẹni tó bá ń jìnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ tó jìnà sí ẹ̀ṣẹ̀ tó ikú sì ń ṣe nǹkan tọ́lọ́run ọba fẹ́ irú ẹni yẹn ni àpọ́nlé lálá ni lọ́dọ̀ ọlọ́run ọba yálà ó jẹ́ ìbò ni yálà ó jẹ́ yorùbá ni yálà ó jẹ́ láwọ̀ dúdú ni ó jẹ́ láwọ̀ funfun ni kò sí tọ́lọ́run fẹ́ fi àwọ̀ yẹn ṣe ju pé ó kàn fi ṣàmì ní tiẹ̀ ni so náà ni anáṣù min ji'ati tamthili akfahu àbú ọmọ ádámù wala ummu àwà àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn tá bá ní ká máa wù wọn min ji'ati tamthili akfa bákan náà láṣẹ rí àjàtọ̀ síra wa torí pé kí ni abúhùmù ádámù bàbá wọn ni ànábì ádámù wala ummu Hawwa ìyá wọn ni Hawwa wa in yakun lahumu fi aslihin sharafun yufakhiruna bihi fattinu wal ma'u tó wájẹ wá sí pé wọ́n fẹ́ ṣe fáàrí fáàrí tó yẹ kó ọmọ ṣe ni pé aptin ẹ ẹrọ̀pọ̀ ni wá fáàrí ẹrọ̀pọ̀ ló yẹ kó ọmọ ṣe pé hmm, ìpínlẹ̀ wa ìpínlẹ̀ tó wá fẹ́ ṣe fáàrí ṣe fáàrí pé mi ọmọ yẹ̀pẹ̀ èmi ọmọ pọ̀tọ̀pọ̀tọ̀ èmi ọmọ fatin walima ẹni tó pé omi lọ́ngbọ́lọ́ngbọ́ náà fi ṣe ọ̀nà náà fi náà lọ́nà lọ́nà lọ́ti wá gbogbo èèyàn bó kálukú ṣe wá rere yìí so ẹni tó jẹ́ kíyàn yàtọ̀ tó fi lápọ̀nlé wọn náà ní inna akramakum indallahi atqakum bọ́lọ́wọ́ bá yẹ ṣàlàyé lélẹ́yìí tó bá kan náà anábì sallallahu alaihi wasallam anábì ah, kórìíra àwọn ìwà ẹlẹ́yàmẹ̀yà kí wọ́n máa pèpè sí kí wọ́n máa wùwá rẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní arba'in min ummati min amril jahiliya anábì ní ìwà mẹ́rin kan bẹ ìwà jahiliya nìyẹn ni pé ìwà àwọn kékeré ẹni tí ń wúrú rẹ̀ ah, ẹni yẹn aláìmọ̀kànlá ńlá nìyẹn anabi ni àkọ́kọ́ ni ó ní láyé turuku òwòrán ọ̀hún oníṣẹ́sí láwọn èèyàn wọn nífẹ̀ẹ́ fi kíní yẹn kalẹ̀ ìwà àwọn jẹ́ ó máwọn èèyàn la anabi ni alifakaru fil ahsabi ó ní kíyàn ọmọ ṣe fáàrí pẹ̀lú ẹbí pé á ah, ẹbí tèmi á ah, ìlọrin ni á ah, wọn aládájú á ẹbí tèmi ọ̀yọ́ ni á wọn aládájú á ẹbí tèmi gbogbo iṣẹ́ rí àtọ̀bí àyè subhanallah ìlànà àti fi hàn wa lé màá ẹ mọ̀ wá rí ìlú kọ̀ọ̀kan wá ní àwọn ọ̀rọ̀ fáàrí tiẹ̀ kí ṣe pé ní o láti fi yẹ̀yẹ́ ìlú tẹnìkan ni bẹ́ẹ̀ ni ìlú kọ̀ọ̀kan yóò wá ní èdè kan burúkú kan nínú nínú mọ̀lẹ́ nínú ìlú wọn tí wọ́n fi yẹpẹrẹ ìlú mi fi kọ́ dakọ̀ lóhun wọ́n sì fi yẹpẹrẹ lóhun ni sọ̀rọ̀ eléyìí náà ìfẹ́ mọ́ má kojú ìwà so tribalism gbogbo ẹni tí ìbá sọmọ lọrin tí wọ́n sọ pé ah Ìlọrin àwọn èso jàǹbá nù tó pé ní tó mí ni pé ó fẹ́ fi yẹpẹrẹ wọn ni àá ìní dákọ̀ lómi tó lọ́mọ lọ́rin lèmi náà ní ti ní dákọ̀ lómi nù tuntun akọ́mọ lọ ní bá ń sọ́ láàrin ara wọn ní ìsìnkí áá jàǹbá yín pọ̀ èso jàǹbá ni yín áhá so owó olùkọ́ ẹ̀hẹ́n ajẹ́ pé ìlú yín náà lọ ń sọ̀rọ̀ rẹ̀ kiri pé òun yẹpẹrẹ ìlú òun bọ̀t ìlú ó ń lu tó pé òun lọ́mọ àlè sọ ní sọ pé òun fi ẹnu gan anábì ní nǹkan burúkú nìyẹn àtọ́ kí ọmọ ṣe fàárí pẹ̀lú ẹbí ẹbí tí wá dá ìran tí wá dá ìlú tí wá dá ẹ̀nà tó ó ní á ìwà jàhílíyà ni ìwà tí ọ̀dà ni tó burú so wà táànù fíl ànsà kí ọmọ fẹnu gún ẹlẹ́bí ẹlẹ́bí kan àbí kí ọmọ fẹnu gún ìlú òǹlù àbí kí ọmọ fẹnu gún èdè àwọn elédè kan tèkọ àwọn ọ̀dá àwọn ọ̀dá sọ pé yorùbá ni ó ní fílàní ọ̀dá fílàní yorùbá ọ̀dá àwùjọ ní yorùbá ọ̀dá yorùbá ní ó ní àwùjọ ọ̀dá tápò ní kíní kan dá òun náà ní àwọn tápò dá ah, ah, subhanallah gbòòrò eléyìí islam ọ̀fẹ́ kọ́yìn ọmọ fi ẹnu ogun ẹgbẹ́ rẹ̀ àmì ìsìn ní as eh, eh, nífẹ̀ẹ́ fi irú nǹkan báyẹn lẹ̀ yẹn ni pé bó ṣe jẹ́ ìṣẹ̀ burúkú tó tó jẹ́ ìwà burúkú tó as eh, nífẹ̀ẹ́ filẹ̀ ṣùgbọ́n kan náà wal istisqa bin tó ka kan so ànábì ní kíyàn ọmọ kójú rọ kíyàn so àbí kíyàn ọmọ lérí ẹkún nígbà tí òkú bá kú kí ọmọ taro kí ọmọ taro tí wọ́n ní gbogbo nǹkan báyìí wá jahiliya ni tí islam ò sí fẹ́ rárá fẹ́ kí mùsùlùmí kó jìnà sí. bákan náà hadith Abi Hurairah radiyallahu anhu nabi sallallahu alaihi wasallam ní inna Allah azza wa jalla qad da'aba adiyatal jahiliya ó qad abhaba adiyatal jahiliya wa fakhriha bil aba. ó ní ọlọ́wọ́n bá gbàtọ́lọ́ ti gbé mi dìde o ní tọ́lọ̀ ní kí n sọ fún yín ni kí gbogbo tí bá ń jẹ́ ìwà àìmọ̀kan á kí jìnà sí o wà fákọrọ abil àbá àbíyẹ̀tàl jahiliya àwọn ni àsọ̀bíyà ní jẹba kí wọ́n máa fi ẹbí ṣe fáàrí àbí kó o máa rí pé ẹbí tiẹ̀ ọ́ dájú tẹnìkan lọ so láti fi yẹpẹrẹ ẹbí ẹlẹ́bí àbí láti fi yẹpẹrẹ ìran oníran àbí láti fi dá ọ̀tá kalẹ̀ láàrin ìran méjì kí àwọn owó náà irọ́ wà nígbà ẹ̀ńdẹ́kúnyà yẹn láti mọ bí ṣe ọ̀tẹ̀ kọjá pọ̀ ọ̀rọ̀ ìran lẹ́wọ̀n fi ṣe ọ̀tẹ̀ sórí eléyìí kò mú un wọ́n fákọ̀rọ̀ abil àbá kí wọ́n mọ̀ ṣe fáàrí pẹ̀lú àwọn bàbá ńlá wọn ànábì ni ẹ̀ mọ́mìnì ń tẹ̀ kéèyàn ẹ̀ ju báyìí náà lọ inú kẹ́ jẹ́ mọ́mìnì tó bẹ̀rù ọlọ́run kàtígórì ọmọ ènìyàn nìyẹn àwọn kàtígórì rárá kan lè ní kàtígórì kíní kan lè ní ànábì náà kò sì ń jẹ bẹ́ẹ̀. fànábì ni antum bẹ́nu adam wọn ànábì adam ni yìn wà adam min turabin ẹ̀wọ̀ ànábì kí ó kí owó akalẹ̀ adam sì ní ìpẹ́ ní sẹ́ni bàbá ńlá wa ànábì layada'anna fakhraha aw fakhra bi akwamin ànábì ni ẹ̀yà pàtí o ìmọ̀ jẹ́ kí mọ̀lẹ́bí ìran yín kọ́ jọ yín lójú kẹmọ́ á fi ṣe fáàrí kẹmọ́ á fi báwọn èèyàn jà kẹmọ́ fi gbógun ti àwọn èèyàn torí pé wọn kì í ṣe léde yín ẹ̀rí tó bá ṣe pé ẹwúrú fídíò tí mò ń tọ́lẹ̀ kàn yẹn tí tó bá ṣe pé Yorùbá náà ni ló bá ṣe pé ó ń dẹ́rùn kan báyẹn wò ṣẹ́ lè dìde sí kẹ́lẹ́ fún lọ́sẹ̀ kan kókó ẹ̀ lè dìde bẹ́ẹ̀ àwọn bàtà bíbí yóò ṣẹlẹ̀ lárí rẹ̀ yóò ṣẹlẹ̀ haúsá o ẹ̀ṣẹ́ kò ní jẹ́ yóò ẹ̀yà àà gbogbo eléyìí tó lè dá fìtínà lẹ̀ ní ẹ̀dá kan jẹ́ ká yọwọ́ níbẹ̀ ká jáwọ́ níbi irú nǹkan báyìí gbọ́n tó lọ́ba nìkan láǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ yìí tí a bá ti gbọ́ náà tá a bá ti pa àwọn tó yẹ kí wọ́n gbọ́ kíní yìí kí ló jẹ́ kí wọ́n gbọ́ tó nàbí ni ẹ fi fáàrí pẹ́ pẹ̀lú kẹ́ fi fáàrí kẹ́ fi ìjọ kan ṣe fáàrí innama hum fahmun min fahmi jahannam wọn tó ṣe pé àwọn fáàrí tẹ̀ ń sìkẹ́ tó pé wọ́n ọmọ iná ni wọ́n. aw la yakunanna ahwanu ala Allah min al-ju'lana allati tudfa bi anfiha al-naqm nàbí ni bóyá èèyàn yẹpẹrẹ kan ní wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba tẹ́yìn wa kí mùsùlùmí kó jẹ́ ní tí ó máa ṣe ẹlẹ́yàmẹ̀yà tó dákun ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn nǹkan yìí ẹ ọ̀fẹ́ lọ́kọ àbọ̀fẹ́fẹ́ àwọn kò ní láíláí mi ò ní àwọn báyìí àbọ̀mọ̀ mi ò ní àwọn báyìí nítorí kíni after kó bá ní reason tí tó wà jẹ ní ohun tí Islam tó fara mọ́ náà lèyàn fi lè bọ́ lọ́dọ̀ náà lèyàn fi ní jìyà pé èèyàn ń ṣe àṣọ̀bíyà wọ́n tó wá jẹ pé èèyàn ní reason kankan ò ní ìdí kankan tó kàwó pé mo kàn kórìíra àwọn mọ̀lẹ́bí òun náà mo kórìíra àwọn ọ̀ràn yẹn náà ni ah lóní bọ́m̀bẹ̀ níwájú ọlọ́run ọba o so fún àwọn tí a bá fẹ́ pèsè orí ètò yìí láti fún ìbéèrè zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one fún àwọn tí a bá ní ìbéèrè so. Wa wa rahmatullah. Ẹ pé. Alhamdulillah. Ọlọ́run tí mo àlékún lákàyè. Ayọ̀ ìjọba kún lọ́kàrà àbífọ́tá ìyẹn látàlórí. ẹ̀rákùn ìbéèrè mi ni pé kí òkú bá kú bọ́lá hmm. tó ìjà náà tá a máa ṣe tá a bá gbé òkú sínú sàrí lẹ́yìn ìgbà tá a da ìgbẹ́ bó tán. Hmm. ẹ̀rákùn ó lè tó bóyá bí ìṣẹ́jú àbí wákàtí mélòó ká lè fi ṣàdúrà níbẹ̀ nítorí pé ẹgbẹ́ tí àwọn kan sọ pé wọ́n ní ànábì ní àsìkò tó yẹ ká fi ṣàdúrà kókó lẹ́yìn ìgbà tá a wá gbé sínú kòtò tán yẹn. Hmm.

èyí tó wà nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam ní pé tánà ìbá ti sìnkú tán ànábì ó sọ pé ẹ tọrọ fún ọmọ ìyá yín o fa inna al-aama yus'al tí wọ́n ti tọ́ tí wọ́n mọ béèrè béèrè lọ́wọ́ rẹ o tó bí Ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń sọ nìyẹn tó yóò sì ní kí wọ́n istaghfiru li akhikum wad'u lahu as-sabat aw at-tathbit ẹ béèrè pé kọ́lọ́n kó fi ẹni yìí kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ so àmọ́ kì í ṣe pé bóyá gbogbo ìgbà náà ni wọ́n máa ṣe wá sí so ọ̀rọ̀ tí ẹ̀kọ́ yẹn pé wọ́n ní kó fi pa tó fi fẹ́ kéré nǹkan náà lówó lórí àdùsọ rẹ̀ ń kẹ́rì pé ọ̀rọ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam wallahu a'lam. aleykum salaam wa rahmatulah. aleykum salaam wa rahmatulah. ọmọ ọgá ni kí ọmọdé lẹ́kọ̀ọ́ lọ́dún ni ọlọ́run ọ̀dà bá mi dúpẹ́ fún yín. wọ́n wá ní ọ̀kan náà àwọn tẹ́ ṣàlàyé hmm. o hmm. hmm. ìṣọ́dìdé wọ́n dà padà wá fẹ́ra àwọn oríṣiríṣi àwọn nǹkan kan bí àwọn àti ọ̀tá wọn ṣẹlẹ̀ bàbá yẹn wá ń gara káàkiri pé bí ojú sọ́ọ́. Hmm. nǹkan báyìí aburú báyìí tí wọ́n bẹ níbi wọn náà ní. ọ̀kẹ́ ọ̀kẹ́. ṣé lóòótọ́ sí àìmọ́ wọn lójú rí bẹ́ẹ̀ ni àbáyàn mọ ìjàgbẹ́kùnlọ. inú ìjàgbẹ́kùnlọ kẹra ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan kí tó bá ṣe pé òbí tí ó bí ọmọ tó yẹ kó bá ní reason gidi gan pé á ah, ti fẹ́ kó fi lọ́dọ̀ yẹn òun náà lélẹ̀ yìí àwọn ẹni yìí tó bá débẹ̀ tó bá bímọ fún wọn ọmọ ẹ̀jẹ̀ kìnnìkan tó bá ti bímọ wọn ò ní kẹ́ máa ṣe bí ẹbọ ń bẹ̀ ni o tó pé ọkọ rẹ̀ sì ní kì í ṣe pẹ́ni tóun náà ti gbọ́ ẹ̀sìn yìí débi pé tó le takú pé láíláí kò sí níjọ bẹ́ẹ̀ bàbá lè dúndùn pé ah, ọmọ mi mọ̀ lọ́rù rẹ̀ o tó bí irú ìtẹ̀sọ yìí náà nìsín yẹn tó kí bàbá bá ní àtakò rú ẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ̀ kí wọ́n bá ní reason tó wà jẹ̀ ní o tó kí wọ́n ní ṣe bí ó ṣe wà ní kádàrá ni bẹ́ẹ̀ ni bó ṣe wà ní kádàrá ni àmọ́ ní abẹ́tàbá sí yẹn ni mashia alkauniya sòtì yìí bá tàbá gbé síbi àbí ìrọ́dọ̀ tó kàwé níyà pé ọlọ́run ti ní bí nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ àmọ́ nínú òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba ọ̀fẹ́ ni so àmọ́ lọ́run mọ̀ sí àmọ́ àlè sọ pé bọ́lá ti ní kọ́mọ ṣẹlẹ̀ nìyẹn wallahu a'lam aleykum salaam tó lọ́wọ́ kẹ́. aleykum salaam mo ń da yín lóhùn. ọlọ́run ti ká ọyún pé. amina àtẹ̀yìn náà. ẹ dákun tí Ah, àòkè ipe ah, ẹ̀sìn mi mi ní jẹ́ kó ṣe irú nǹkan báyìí àti ah, tí n tá n sọ kì í ṣe àsọ̀bí ẹlẹ́sìn ẹ̀sìn mọ́ gbọ́. ọ̀kẹ́ gbogbo ẹ̀ kẹ́rin gbogbo ẹ̀ ni màá dé ṣe ara sàn níbàwọ̀n tó yẹn ò ní kí èèyàn máa ṣàlàyé òdodo fúnra ẹni ẹ̀rí kí mo ra yọ àwọn kankan lẹ̀ náà pé kọ́ra àsọ̀bí àwọn ní ìyàwó fífẹ́ ẹ̀rí kí mo ra yọ kíní kankan lẹ̀ náà pé tó wá jẹ́ pé ẹnìyẹn bá rí reason tó wá jẹ́ ni o. so but so ẹni yìí kò kí ń ṣe mùsùlùmí ẹni yìí mùsùlùmí nìkan ni ah mo ní fún òdodo tí ń bẹ lọ́wọ́ mi ẹ̀sìn mi yìí ah ó so a mi ní mi ní mọ́ fọwọ́ kẹ́sì mi ó kálukú dún nídùú rẹ̀ kí wọ́n ní ẹtì ti fẹ́ràn àtọ̀bí àjò àlà so àmọ́ tòun ti bẹ̀rẹ̀ yẹn ò dí ìjọ mi ènìyàn lọ́wọ́ kọ́ àmọ́ rí bí èèyàn má kó mọ́ rí ẹnìyẹn sí èèyàn tó lọ́nà mi wà bẹ́ẹ̀ ní tí ọmọ kúrọ́ mọ́ ni pé òun mójútó ẹ̀sìn yóò wá mọ́ wá yẹpẹrẹ ìjọ mi ènìyàn yóò mọ́ ṣàbòsí fọ́ mi ènìyàn míì so o ò ní fún ní ẹ̀tọ́ rẹ̀ tó ó fún lẹ́tọ̀ tó bá yẹ kó fún mi yàn kódà ẹ̀sìn ti yanjú gbogbo eléyìí kẹkalẹ̀ ó ń bẹ nínú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ẹwà ànábì sallallahu alaihi wasallam ànábì bóyá ti wà yẹn ànábì kú wà bẹ̀rẹ̀ ìhú aṣọ fi ṣe tọ́dọ̀ kan so ṣé kò sí àṣepọ̀ bó tilẹ̀ ànábì rajà òun náà ń tajà fún ànábì irú yẹn ni o gbọ́dọ̀ gbé ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn débi irú àwọn yẹn bọ́ ti pé tọ̀ ẹ̀sìn tiwa bóyá ká lọ kọ́ aká bọ̀ sí lónìí kí wọ́n bá wa ṣe lónìí àkùsí ti ń jẹ́ báwọn sílé nìkan tí Islam pe ìpè sí àbídínláì tààlà fún àwọn tí a bá fẹ́ pèmí ká pè sí ẹ̀yìn ètò pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine Abdulfatah Salumi ni ó ń dágbére pé